alhamdulillah a gudu alahu tabaraka wa ta'ala da limu a ƙaru giya ne a na albarka rahoto jimawar ramadan a wadda al-ƙur'ani yake da jima to insha allahu abubuwa ba da karatuwa lórúkọ ọjọ́ tí wọ́n rà lóhun gbogbo ẹgbà ẹyẹ ọrọ̀ méjì ní ilé láì àwọn ọ̀pàdàpà ní apá ẹni ẹnẹ́gbà ayébàrà tó ní òní Lukman Dìbò tàbí yíò pàlò imam ọ̀tàdì malam amẹ̀wájú ọ̀wọ̀n ayá kò yí kùránìwá dáradára sí ìrìnlá ọjọ́ oúnjẹ sí òkùnjẹ wà ilẹ̀ nípa ọjọ́ náà ẹgbẹ́gbà ayá pẹ́ẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ tunanina rayuwa gaba daya baraka Qur'an bismillah أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدى النبي صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وبدي إن شاء الله سبحانه وتعالى في قواجه القرآن يعني كثير وبكبولو كان قيورك علي يكبول أنني يوضف وتيورد تاتسيف. يعني دي by gregorian calendar ìní ni July 4, 4th July 2015, Karatwa, karibu suratu nur ayat 32 aye kapo bulubulu atano nale kapo ya iya iya tani nale itaye ati namola eru na na na na na na na na na bọ̀tọ́lọ́ di fún wa ká ní kí kanyọ́ mẹ́ kìdúpẹ̀ kuma kan tóbi tó ààrẹ kàtí ọ̀nà lẹ́lẹ̀ yà kọ̀lọ̀ yí dúrẹ́sì nà gbogbo lẹ̀ dúrẹ́sì nà gbogbo lẹ̀ ọlọ́ọ̀lá mi àti dúrẹ́sì nà gbogbo lẹ̀ yọ ọ̀wọ̀ níbi límìt kuma kuma lè kàdé yọ ọ̀wọ̀ dẹ́ maximum ọlọ́nubulẹ̀ mú kí a sọ ọ̀wọ̀ kọjú àgbà èkì yàn fìlẹ̀ ìwọ̀lẹ̀ mú ọ̀nà imú ìrọ̀nẹ̀kẹ̀lẹ̀ minimum by maximum mú ákìlẹ̀ ọ̀nàlẹ́ ẹ̀ọ̀wọ̀ ọ́dà akọ̀nùbìlà mú alátákì ṣọ̀wọ̀ àpẹrùn pọ̀dọ̀ akọ̀nùbìlà ní kílẹ̀ dúró ẹ̀rọ ọjà kì máa nù wá lọ́la wọ ọjọ́ gẹ̀mú ní yíká pápá àmì ọlọ́nàlẹ́ ọdà kì wọ́nyún ngba mọ́ ọdàyẹ́ kì ṣùgbọ́ kẹlẹ́ kété nẹ́dẹ́ ngba ọdàyẹ́ kì ṣùgbọ́ kẹlẹ́ kété nẹ́dẹ́ ngba ọdàyẹ́ kì ṣùgbọ́ kẹlẹ́ pápọ̀ kẹlẹ́ máa nàyún kì dábà mọ́ ọdà mẹ́ẹ̀lú Wọ́n láìpẹ̀ fẹ́rẹ̀ Kùrán, ìyàmí ìdí pẹ̀ gbàgbé oúnjẹ òyìn. يعني بيكون فيها قوضور تعمل تكفير نانا نانا نانا نانا أقول تكفير آه، جامع بيان الآية إيه إمام ابن جرير الطبري آه، تفسير جامع الأحكام إيه تفسير الإمام قرطبي إمام قرطبي Allahu Akbar yani ka malami ya vile wa malami ubi yo memele kumone karatu ubi kile wudu katabi sahabi wakati yo borojo ona daki chite masitafiri jonwa davi tafsir محمد, محمد علي الشنكيطي tafsiro mamalamici duka kuna kauzotun yami ayatul akam ta kuna ki kola duru umma oke te okale kanye oka yi egbogbo ki duka ma bola lẹ́yìn ọ̀yọ̀ oyo ní iná ọ̀run àgbẹ̀ ní iná dọ̀n ẹkọlẹ̀ ní pánàwọ́ wòye yẹ ní pánàwọ́ yẹ̀yẹ̀ káwọ̀ adági ní anẹ́jù mẹ́tọ̀ alhamdulilá tọ́ọ̀bà kọ́ ọmọ àmà adágọ́gì ẹmà kẹrin lẹ́rí sí ọ̀gì máa yíò nẹ̀ nílé consult kó nẹ̀ kí káwọn ọlọ́mọ mẹ́rẹ̀ lóòrùn tó lẹ́wọ̀ تفسير كنا كونزوت تفسير الدر المنصور في تفسير بالمعصور اي امام السيوطي تفسير فتح القدير الجامع بين فني الدراية والرواية اي إمام محمد ابن علي الشوكاني أم تفسير مملكتين يا أبو كاتاكو نجينا دولا تاكولا ترى بالي مولد نو أما دوجو بلو بلو بلو بلو بلو بلو بلو ń máa pọ̀ bò ó lọ́wọ́ lọ́jọ́ kí máa bá tàbí tọ́ but notwithstanding àwẹ̀ organic máa kọ́ nìkẹ́lẹ́ fún obìnrin màmá náà yóò dáhùn kọ́ dáhùn wáwọn nìkẹ́lẹ́ àwọn wáwọn obìnrin kọ́ aláwọ̀má àdẹ̀kùn wọn kàbúdú yíò ìkàràtó kàjẹ́lẹ̀ gúdú ní ó nẹ̀gí àwẹ̀ nẹ́kàrẹ̀ kíkẹ̀rẹ̀ mọ́lá bá àtẹ́ká kíkẹ̀rẹ̀ mọ́lá mẹ́lẹ́bàá àwẹ̀gẹ́ta lè jọ àwọn ọlẹ́ yí lílílílílílílílílí ìmá tàbí ṣe ṣe ìsíngilẹ̀ ti yà rí ìmá lílọ lẹ́nu ṣẹ́rùkẹ́ ṣẹ́nẹ́kẹ́ ló gbèrò fótó gbèrò ẹlẹ́ ìṣẹ̀dẹ̀tẹ́ ọ̀ ìṣẹ̀dẹ̀tẹ́ tí àwọn mẹ́mdé dàrú ní kọ́tìnì ẹ̀wọ́n nẹ́ ẹjọ́ máa ọ̀gá kí wọ́n fi máa ọ̀la ẹwọ̀ dábàá mẹ́lẹ́mẹ́lẹ́mẹ́lẹ́ tí ó ditepu la mayo la mwa akwe ya ngwe te ya mwa akwe yu kudo te be mwa akwe do ma kudo mwa akwa wa ngoje ka mwa mite kudo mayo na tele daga nwa akwa sa bi wo go go da bi ma te ne ga be pite ge le ne e e ta ba de ina inagina kuro yoko inda ya domin mi jilba ko boji ma gobuwa ba na mahdim kawo ka to na le amna paja da ba to shi bi ma lo ka to na le o ji lo ti akini ai ti karatu ke malio amado kom eh abinna amali aka aka cho karatu da maka che comply kani comply da makolan hmm kẹlu ní kí ní ọwọ́ láwọ́ tó yọ kàtí ó má dánwọ́ ní àyàn ní ìyẹ́ wọn lọ ní awọ́lọ̀ kàmá ní kí kọlà ní àti dúpẹ́ káyé àwẹ̀ dúkìá tẹ̀ yìí mọ́lá tó nà kí nẹ́dù tọ́ rẹ̀ bá tọ́nẹ́kẹ̀lẹ́ tó lóbìlẹ̀ máa ó fọ̀ ìgbẹ́ bí ó máa wọ̀ ọ́nẹ́kẹ̀lẹ́ máa wọ̀ ọ́nẹ́kẹ̀lẹ́ bẹ̀ àfẹ́ limọ́lá ọgọ́ ẹ̀nà kàdọ́nà jíjẹ agbọ́ eéjú òun má dédé ọgbọ́ kàtó rẹ̀ ní àwọ̀ wíkò mẹ́ta nípa kóònà mẹ́kọ̀lẹ̀ lẹ́ẹ̀dẹ̀ òkú kàtó lẹ́kẹ́ dáadáa náà lóró mẹ́lò kàtàkà mẹ́jọ àárọ̀ òun lò kàtó kẹ́bọdó ní dọ̀ ẹkù kẹ́bọ̀ àgbòrú ìyà rẹ̀ àwẹ̀ rímọ́lá àtàkẹ́ rímọ́ lemúta limẹ́rẹ̀ tí ó gbé tí kí jẹ rí mọ́lá haram olómi jẹ́ ó kàdọ́mọ̀ tòbó kẹlẹ̀ tòbó bọ̀lẹ̀ ọjọ́ ọ̀fọ̀ wọn obìnrin gàfẹ́ dó kẹgbó kẹlí ṣèp alkọlù nẹ̀dẹ́ kẹlí léyóbi ògì transparent tòdó kì dẹ́bí lálẹ́à kì máa jù pánú màá fọ̀ wọn nẹ̀tẹ́lẹ́ màá fọ̀ wọn lóbẹ̀rẹ̀ ààrẹ dóògì jàmí káàbìrì àtúlì àti lẹ́hun ẹni àrí gbá ìmàkí káàbìrì nà nàìjíríà yìí ẹ̀hù nàìjíríà dáànù mọ́ mẹ́ni àwọn ànùmọ́ rẹ̀ yìí mẹ́ni ibrahim ẹnìkẹ́ náà lọ́dẹ́ àwọn akẹ́ni náà mẹ́rin kí ibrahim ibrahim ẹ̀ ṣàpẹ́rẹ́ mọ́ ni ẹnìkẹ́ àwọn ànùmọ́ àkà tó dẹ̀wọ̀n ààrẹ dì náà wáyé kìtà mọ́mú káàbùrí fún àwẹ̀ lẹ́yìn ọ̀ká bàbà kí ní haramu ọlọ́run jí olúmù tó lé dọmọ̀ ẹ́ àmú yíwé tọ àwẹ̀ yóò nẹ́kẹ̀lẹ́ kò má gá iṣẹ́ tayọ mẹ́ẹ̀nẹ̀ káwẹ̀ yọ dẹ́gì mẹ́bà káàlì mẹ́tùkì àdókòrè ní ike ń àbẹ̀kí mẹ́rẹ̀ yá mọ́ àbẹ̀kí mẹ́rẹ̀ kí ìlú

Ihe ni ni olúgbòlúgbò ọkà tó tèmi jẹ́ ya àmà ayá kìjọ wà yọ ikú pátárẹ́ òun àyá tí gị mẹ́ àbájọ rí ẹgbà kìí amúgẹnẹ dú àyá ìrìsẹ́sì ya ṣe kúgbò kìí na kú àbẹ̀kẹ́ ànẹ́rí yú ẹnẹ kúgbò kẹ́nẹ́ ya ẹ hé ọ̀lọ́gbọ́ ìrànmẹ́ kò ìyà ìyà náà máa ẹ́ mi eme Si safwatu tafasiri ne si fatuhul qadiri ne si jami'ul bayani ne eh, a si abuwa'ul bayani ne iyo na ya ce ko da ibnu kafir to da an adami kuna shi deep research o ya yayin o mi pọ́nlẹ́ mi un assignment o yí àmà ayàtìdẹ́ ìnàmì bayani un àtẹ́lẹ̀ oyú kó ẹ̀dẹ̀ ẹgbẹ̀ orí challenge abeke nini do kikubwa ni do abu yojaya kanya tuliyoki deni nagane ko todo eh mi atene na bajo na mi nene ko mi nei ame ki jaye mi ki da bajo kani ki true nga mi male mi le biki nema sharia ma nema usulu din ma nema ulumul qur'ani yonga ngene inamo kidia ya kanya tuliyo kide kuna kutuma nini na na na na na na babu ma ulumu hadith iname karatu kidi aya kide biti biti kinami nini kuna tewe tora pale ayo ngene o family mi yiki ne o kide won ogbogbo na lo toji ibnu kafe fasare o kidwa ile me ya bo kwa lo معلم بسم الله ده بدال نوع وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمادكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم ayakirei amẹ́gbẹ̀ tó lè wá wéré ọ̀dàkì wọ́pọ̀ ogun ọjọ́ al'amúrò lil ibaha ńgbà mi máa lẹ́mí òṣòlì a ni amúrò lil ibaha a ni amúrò lil tahrimi a ni amúrò yàtọ̀tẹ́sì lòjú iná ọ̀dàkì awọ́ fi ṣò tútù ìtẹ́kọ̀ọ́ nẹ̀kí lè wọ́dà lẹ́ẹ̀

máa ń pàtó káró yá ẹ̀ mẹ́rin á tẹ́ nìyẹn lọ ọjọ́ wọ́n ìwé masalasi kò ẹ̀kọ́ pàtó kátó yá ẹ̀ hàn ẹni léwi bọ̀tọ̀ ayàkúrá ni àdọ́dà tẹ́lẹ̀ al'amuru yẹ̀kọ̀tọ́bì ìbáhá ọ̀dà ike wáyé kùrán kí á constitute permissibility bí màá náà màá jẹ́ permit mẹ́mẹ́ mẹ́rin ká ọ̀pọ̀ yìí tọ̀hún ẹ̀kọ́rọ̀ ẹ̀kọ́jọ́ n'ụmụ mú yọ́yọ́ yóò máa fojú mẹ́ màánà irun mẹ́ẹ̀dọ̀ mẹ́ pàtó mẹ́ẹ̀dà fi táyà mẹ́ ánú ọ̀kadà ẹ̀tẹ́ wọn yóò kẹ́lẹ́ tó kọ̀ ọ̀kadà arú tòmátò áké tòmátò ayé wọn kó oko dók mẹ́lómẹ́ ẹnẹ́gì ní tó ilé yàwó ẹ̀dẹ́wà tí tọ̀ ẹni ọ̀dà lẹ́dí àwọn abájọ afúnṣù gbogbo ọdún ilẹ̀ constitute what permissibility you are permit to go out you are not compelled to fit in the mosque or to stay in the mosque torí ìṣòro jùmọ̀ ìgbìgàdìrà jùmọ̀ kò yí kọ́rọ̀ jùmọ̀ kò yí ẹ̀wọ́n ìwò ká ọjọ́ wọn mọ́ dàdó ó dà lẹ́tì dìí ironic ironic expression bí ma náà opposite wọn ọjọ́ tí nìkẹ́ lè ọjọ́ ni ibùdó máa ṣe rẹ̀tò mẹ́ra rẹ̀ ń dó kẹ̀dọ̀ mẹ́gbà wẹ̀gbà ẹ́tọ́ alhamdulillahi ọgá yóò ìgbélà náà kí wàbùdó láà wàdá tó ṣe rẹ̀ kó bí i ṣe ọjọ́ kí ma rà rẹ̀ ọgá yá kẹwàá ṣe ìtìmọ̀ dó mẹ́ra rẹ̀ ọgá

ọjọ́ mọ́dà lẹ́dọ́ ìmúdọ̀ ṣoṣo kẹ́ lè bọ́dà lẹ́ẹ̀má lè bọ́ ní ìwẹ̀ òtàtìlẹ̀ ẹ̀tọ́jú ọ̀nà dábọ̀n àti mùsàlẹ́ta wà á tó zakata wà ẹbùdó lọ́ha wà dá tó ṣe kó bí ṣe à wọ́ bí wà lè dẹ́ ní ìsànà tábàlẹ̀ ní tọ́ gbọ́ ìyáta wọ́n kéhù wọ́n kéhù àyẹ́mà minkum mechawiri met menoya eh? wa ankihul ayama minkum mechawiri meyana bubule bubule yata ayama bubule koko komodo haman mọ́ọ̀kí àyàmá ìníkejẹ́ tí olùbẹ̀lẹ́ kọ́kọ́ lè kókè ìtàkàbà òkú yìí rẹ̀ aya mi domo imdo ka mi aya imdo wawa mi aya ma magane ko ayam ana di mano kodan ayam ana kala di mano ya dan gi jogolo magane ko imda iya amdo bobole imdi ayama mechawiri bobole eh ayama big mama no kodan ino e kotani ụka anyị mebi ma nọkọta kọkọkwụma ihe ọ ma nọkọ ka ojele ama ama hụ darụ edarụgụ ma darụ e, ịgaje darụ onye ka isilamụ nye okwu akpọle na ọgụ egide ego ọkọkọ ịmụdene balụ ma ama ebe ọgụ ya na-emetụ okpomo ihe achọ na ọgụ ele mụrụ bụla eletin alakuka maje kibiro ajun tudi nunu bile kon koko ma daru kunu giyo mudane balu ngane kichapapa iyo ma ga kiyo ma gele nunu bile ko koko ma daru ko mumudo yiyo ko mudo ni chenga pado ke akonga nyano munu bele tudona ko koko daru le tan kidawa ho daru koko mi ìyẹ́wọ̀n ohun mọ́dẹ̀wò òyìyí òyìyí okòmodo òyìyí bàgọ̀bàgọ̀bàgọ̀ ó kàrà adọ́jọ́ kàkàtù yá nẹ̀dẹ̀ ká ní ìdù ìṣe káẹgá ọmọ yàí ìyàmọ́ladó àbálá máa lè yọ́la má dẹ̀ ìyàmá igá ìdòkodò ọkọ̀ òhanyà gbá dẹ̀kẹ́r ẹ̀dárúkọ̀ ọkọ̀ ọ̀dárú ìmúdí kéèké tí bọ́ọ̀lá tẹ́ káàyè yíkọ̀ yíkọ̀ ẹmà lulu náà ẹmẹ́ oge máa sọ̀kọ̀ àbá náà yà gbégbé lẹ̀gẹ̀ ní kóńgẹ̀ náà yà nígbà ọgbẹ́ tún kò gbọ́ mi yẹ ẹmu dárú yìí bá òun ẹ máa sọ̀kọ̀ àbá náà yà gbégbé lẹ̀gẹ̀ ní ọgbẹ́ ìgbòhùn àgókè ọ̀yà lẹ́mú Jadi kita tọ̀rìmọ́tọ̀ yìí kì múlò yìí yìí orang lọ́gẹ́ ní gẹ̀ẹ́lú ọ̀nà kùmọ̀dárò ìmọ́tọ̀ ní igi arẹ́ndà òyìyí bà lọ́wọ́n ló lẹ́nu tó wà máa tó jọ mẹ́yà tàbí kàbẹ̀kí wọ́n nẹ́gẹ̀ mẹ́ránìkó àyàmà ọlọ́múnú kàdẹ́ ọlọ́mẹ́tàdí ẹ̀ta uno ọ̀nà ọ́dà àdínì àti ṣédé kọ́nà òbìlẹ̀ kí n bá pàtàkì máa ṣàwẹ̀rẹ̀ wọn tó máa lò lẹ́nẹ̀ àmá ẹ̀pẹ̀kọ́ ọ̀yẹ̀ ilẹ̀ ọmọ nìjẹ́ kí n dà gbápa bàbá nìkó pẹ̀kí gbápa ẹ̀hùn martin ọlọ́nà òbìlẹ̀ tó mà ní kí ilé ọlọ́run ìkùnú òbìlẹ̀ tó yà ní kí ṣe ẹ̀kí máa ń dà gbápa táníà ẹ̀kí nàkàyà ṣẹ́wọ́n kọ́nà kẹlẹ̀ máa lè kúnnù bẹ̀rẹ̀ rẹ̀rẹ̀ so àyà máa olùbìlẹ̀ kọ̀kọ́ máa nínú mọ̀mọ̀mọ̀mọ̀mọ̀ kán mẹ́ṣàwẹ́rẹ́ máa gúnmẹ̀ wọ́n nẹ̀gẹ̀ wọ́n sọ́lẹ̀ ìrìnà mi ìbàdíkọ̀ tọ́bọ̀ mẹ́mẹ̀lẹ̀ àbíkì wọ́nyà dínì gbogbo máa ti múmi ní ọ̀họ̀dọ̀ àyà tánà ṣe mùsùlùmí náà a àmà ṣe múmi ni. Ah, ah yàjí múmi ní tánù ma wọ́n lè gbé múmi ní dùn mahúdẹ̀ ma ń dé sọ́ọ̀lì bí ń bèèkè mú dé sọ́ọ̀lì àbúkẹ̀lẹ́ bá mẹ́nẹ́má mẹ́nẹ́má àbúkẹ̀lẹ́ òbí ti ti sọ́ọ̀lì ní ìbáyàdíkò màkúyà máa dú ihò mẹ́ ìrìnṣà dúnwìn tí but tuki mda mbi salihi kirasi salihi na iba ile mdu tewutati imi support dun you elevate dignity him being pious one elevate him to dignity uh, to high dignity so òun dúpẹ́ ma consider ẹni kìí mú ní sọ́ọ̀lì yìí tó kù ṣá dùn ìṣe máa náà ma n'ọkọ macha nwere ụkwụ ụwa iko ịkọ so ni ị gbogbole a bidi amadu bọkala n ịmaị amadu gbogbole imudo ka ametu ametola ahịa ozo ya ametola ahịa adọ yoyo n'obodo ahịa feminine gender e abdullahi ijaun ametullah ametullahi feminine gender ọdọmọ feminine lẹ́yìn àwọn ọmọdé plural ha imúdẹ̀wò ìmá ọlá àmàdọ̀ yóò gbogbolẹ̀ magánìkó àmàdú gbogbolẹ̀ obéèkìjà àmàdú kùmà sami sọ́ọ̀lì yìí mẹ́nẹ́má ìyẹ̀kúnnù fúkọ̀rọ̀ abu maak mene mao bubule pa abo kele kide ki adu pak mane ma ya dini yi chen kumere go ka kena e ma chi ame medu noko ale ki po na yume ko do ya ngene kitino ya yume on magani ko mistake le ni che ka kini che de ko na ka mdanana sáàkì àmọ́mọ́ mistake lè ṣe ejú ẹ̀pọ̀ ọ̀rìn tí ó gbórí ní àwọn ti rẹ̀ ṣe dé kó nà kí mú dáná níbi àmì ọkẹ́ mi òkú ló yẹ ọ̀rọ̀ àwọn tákẹ́ ẹ̀dọ̀ ìyàwó gínẹ̀ ẹni igi má ti aná náà kí àwọn àmì ọkọ́ ìmì ní ìyá ẹni kọ̀pléènì kọ́ wa edukwe dábàlẹ̀ ní ìmáànì kí àmọ́jọ́nù de wọn gbogbo agáwọn ìtẹun àdíni mayẹun àdínikẹtẹ àdínikẹtẹ magoyi mayẹun mayali tọ́rọ àníbíyà ni ìzá àjákò ma ń tàràbọ́n àdínà wọ̀wọ̀ ọlọ́kọ́wó fàzẹ́wùjúwó ilẹ̀ tàbàlúwó tẹ́kùn fitnetun fi ọ̀rọ̀dí wọ fasadun àríyìn إذا أتاكم من ترضون دينه شو كان ميبا دينه من satisfy با دينه كاكا دينه is excellence adini is a pure is a fair ti adini lẹ́kẹ̀tẹ́ mẹ́mdà agbókà dínú mayáwó wọ olókòrò mayáni sọ́rọ̀ adini onàgbọ́ ẹwọ́n yá tẹ́nà àmì alẹ́ ẹnẹ́lẹ́ta imúdẹ̀ nà ìjà imudene kaluma gwaba ketem imudene ki kumara kumaranon ki ajano ugam badini mu o na cha dini inu ni yali mako ni yun den mebo abogi atagbo ajile mi gbo ajile mi waje ni eyo ti eni ile waje ni eyo ti eni ile waje na bi eje gbowo ni eje na bi eje gbowo ni bẹ́ẹ̀bọ̀ tí almajiri yí ọ̀hálẹ̀ ẹmọ ní yíman ọwọ̀ àtẹ́kẹ̀ ẹ̀yà yóò lọ́pọ̀ ma ọ̀là jẹ́ àmẹ́nẹ̀kẹ̀ ẹ̀yà ránà ẹ̀yà tànú yóò ma wá rò wẹ́kọ́ àwọn tàdí ni kẹwọ́n lè tó nínú ìyẹ́ ni wẹ́kọ́ nà mẹ́lẹ́ wẹ́kọ́ nà mà yàtàwọ̀lẹ́ àkáàbìrì yẹn ṣe ọ̀lẹ́ ẹ̀lẹ́dẹ̀ egbò n'aka ẹ̀gẹ̀ ẹ̀jẹ̀ mi nǹkan mi ta pàmò ẹ̀wọ̀n wà lómi tẹ ẹlẹ́dẹ́ ẹlẹ́ yẹ tọ̀ làkà ìyẹn mọ̀ lòmú nẹ̀ do àbòjì hílábá kùtùmí kwesịrị má nù kọ́ ẹni ẹlẹ́nu ni yín kìlọ́kọ̀ tí yún kò ní yín lẹ́ kí a ní gbé guidance kó bọ́ ní yín lẹ́ ọlọ́pù wọn àbọ̀ ọlọ́pù wọn àmànáró ọ̀lú yíun òun àtò yí pẹ̀ ń àbógi ọlọ́pù wọn ahán ìdọ́gẹ́lẹ̀ ìnẹ́nẹ́ kùmọ̀ ara ìnà ó náà ṣàdínà àwọn ìmọ̀sálásí mẹ́mẹ́mẹ́mẹ́ pẹ̀lú ìmọ̀sálásí ẹ̀má rí umaru ẹ̀má kámọ́ na ugbà níbi mọ̀dé ìtọ̀ ọ̀bíà níbi ìhán níbi dúmákẹ́ náà mẹ́mẹ́rẹ́ mẹ́nà níbi kí mọ́ nẹ̀ dúnmá makẹ́ ló tó yà maká máa kẹ́ ẹ̀yà ká máa kàrà tó ṣẹ̀nẹ̀ kà ní jẹ́nẹ̀ méjì ní jẹ́nẹ̀ mẹ́ta náà mọ̀ wọ́ ọmọ nẹ̀ ńlá níbi má mi sàábé dẹ̀lẹ́tì ń má tí ń má kó abụghị tọrọ ọgbọ̀ yí màdé pápá sí amẹ́ríkà ǹbọ́ amẹ́ríkà ma wí ọ̀ ǹgbé pakistan àmì tí ayé amẹ́ríkà àjàká nẹ́kàdọ́ yọ ọ̀gọ́lọ́ wàwàrùtùmù nẹ́kàdọ́ lèwọ́jọ kúkù dọ́wánì ìlàgbà wọ́gbọ́n tí ìpà ẹnẹ kí làgbà ń tẹ wó lógbó kí làgbà lè gbogbo dá ẹ̀dọ̀ ń gbẹ̀yàn wí kí ọ̀tà yí almáyìrí máa yọ́ yí kìdé yìí mẹ́kọ́ ìyá tó ọ̀pá kó mẹ́nẹ̀ẹ́nẹ́ dúkì méjì tó ọ̀bọ̀n mi mẹ́ọ̀wọ̀ tí òun àwọn gádà mẹ́ àwọn tí ní tù mẹ́wàá èyí

ìlàgbàlì kàdájàgbàjọ́ ti pa gbogbo lègbójẹ́ èèyàn tó dáwà nẹ̀yìn cia amẹ́ríkà cia amẹ́ríkà tó dábá ló nẹ́jọkùn náà dínì ní tata ìyámanà níbi mẹ́yọ́ ma sálásí dúkùnmẹ́ ni gbẹ̀kó takẹ́tọ̀ àwájà tí nìkan mẹ́ ogbẹ̀kó ẹ̀wọ̀n àtọ́ àwọn ayò yíò ìdà mímẹ̀ náà ayò ibi gbélé náà àdínì jẹ̀pẹ́rú àbẹ̀ká dínì jẹ̀pẹ́rú ẹ̀pẹ́rú àdínì ẹ̀nẹ̀nẹ̀ náà jẹ́kọ́tọ́gbó yíò cia amẹ́ríkà kò mìírànmọ́ lọ ẹ́hà àpàmàjẹ́ yìí ẹ̀nẹ̀gì má ṣàpánú ìkùránì kọ́jà masalasi ọjọ́ àtọ̀ ayà ohun amẹ́gbẹ̀ wí masalasi adúmọ̀mù kí túmẹ̀ nínú ngbẹ̀ tó yàmẹ́ ẹgbẹ̀ tó dúmẹ̀ abàdí ni òmẹ̀mí ẹ̀dẹ́ ẹnà ẹ̀dẹ́ tàgbò yíò gẹ́gẹ́ nínú pàríwì òmẹ̀mí àmì má lẹ̀mí má bá mẹ́dẹ́ dẹ́yọ̀nyọ̀ ngbẹ̀nẹ́kẹ́ nínú pàríwì rìmí ọgọ́yọ̀nyọ̀ tó lẹ́ẹ̀dẹ́ ọmọlẹ́ máa lè ma ye yu me ya le ma wa me mu me ba onu ko ba le ne gi dai ma mo wo wo mu te we me da ma wo wo mu te me me we ngo we ko ko we ma le ko wa ka bo ma la o ti e le ye no ja du da yo yo pa ne bi ngo me je me ke ama me le du tu u yin du du ba ke ke da lo ande bi le de amekijane mema lekewe miamba magu gwadine ziyangama ngamea dumukoni agba ọwọ́ ìwà e me ma mọ̀dá gómẹ̀ àmàpìtẹ́ àwọn olóòbí ọ̀nà yìí mẹ́wò yìí mẹ́yẹyìn ma ọwọ́ olóògùn àwọn mẹ́wò kà mẹ́pìtì yẹyìn ma o ọwọ́ yìí àmàpìtì ma ọmọ rìpọ́tì bi mẹ́wàá e e ma pàgbé ẹ̀bí ẹ̀bí ẹ̀nà ọgbé ẹ̀jù bàbá yìí àmì terrorist tẹ́ẹ̀dẹ̀ ogun èlè dúkẹ́ gbọ́ ojí rédíò ojí tẹlifíṣàn ojí cnn ẹ̀lẹ́ àmúnẹ̀ nílàgbàjá yóò nyagwẹ̀tẹ̀ ọjà lẹ́yìn ọ̀yàn ìtẹ̀nà yíyẹ́kú ìtẹ́ mbógìjọ ajújálẹ̀ ma ní sophisticated weapon níbà ẹ̀yà ẹ̀tẹ̀ ń wà ní amẹ́ríkà pìtì kẹwùlẹ́yìn mọ́ ọ̀rọ̀ tẹ̀kbír lẹ́ẹ̀lẹ́lẹ́lẹ́ lúkẹgbọ́ ó sí amẹ́ríkà tó mọ́rún lẹ́ mímọ̀n yóò yé wà níhà máa pọ̀ nẹ̀ tó dáadí ni máa sì jihadi adónà ha apọ̀ nẹ̀ ń dáyà ni máa yáa ẹ̀rí yìí ma ya dùn adága náà kò ká adága náà lọ́rọ̀ nínú mẹ́rin abá yìí kàkùn àwọn tí vóòtù unó tí ìyàbẹ́ ìyàbẹ́ àwọn vóòtù yìí alọ́nẹ́lẹ̀ ààrẹ pít mẹ́wọ́n dàbí gbọ́gẹ̀n mẹ́wọ́n gẹ̀n ẹgbẹ́ ẹkú kàtàgà ẹgbàdúyàdù rédíò yìí ababukata mutukata mumuko ababukata mutipo alu ya repeat emo bola gen ma gbe o e gbe o e gbe o e muda bombo muda ta to nwe gboke imo ti ma gbe o e gbe o e ganu da ho muti hiu ene gi na ke likiden e ki an omudi en ko la nga ma to ko bia asụtụ àdínì ruo jíjì ẹnìkẹ̀ máa mọ̀ ní kíkọ ọṅụ ẹgbọ́ ehe alùpùpù agbọ́wọ́ ẹni kéèké ṣéka káàjì adìẹ ẹ̀ka gbogbo kẹ jùbọ̀gbọ́ ẹ̀ àtàdínì yìí ẹnkà máa yẹ mgbe ineke yɛ te o ke wu ka dage yɔ na ta ki do ka wɔ ka ga ŋu awoe mi o ya pipipipipipi o ani kele wu nu kata wɔ ga na ŋu ga ye o o kata abu kata lɛ o ọjọ́ kí máa nẹ̀rẹ́ yóò dán wá máa kí ni hí mẹ́dọ̀ ìyàwó nẹ́nẹ́ ọjọ́ ẹni wọ́n kí wáyé máa mi kún wọ́sọ́lì àyínà min ìbàdíkùn wọ ìmà ikú mẹ́dọ̀ ìyàwó máa dọ́ ọjọ́ nẹ́ inú bọ́ọ̀nà yìí dóògì náà mama màmá ní kí yíjò remote control yẹ kí tàbí nàbò yìí dúró ní bá mẹ́mẹ́hu má ló mẹ́hu má wá bá mẹ́mọ́ ní yí màmọ́ lọ́pọ̀ màmá Ma màmú dágó má yọ̀nyọ̀ bá mẹ́tọ́ yà ọmọ kúmọ́ ni ananaki become barrier ngbé kọ́dọ̀ yà ọmọ ni tó dẹ̀ ìyẹ̀ kúrú sọ̀nì ìnà fòkọ́rọ́ ìṣẹ́ náà lè màtòkù na na ana na yi ni ba ẹ̀nà lèrí ní bá ẹ́ ọjọ́ ní gẹ̀dọ̀ dáná náà ọ̀nà ọbẹ̀lẹ̀ náà yà yà wọ́n gẹ́ kàtẹ́ ìyẹ̀ fóònù fòkọ̀rọ̀ ṣẹ́nà lè máa jí mẹ́gbọ́ akátí níjọ́ ẹ̀nà lè ní oníṣẹ́nà lè fún wọn ránà ẹ̀ ọ̀dọ́mọ mìíràn náà lè torí bẹ̀tẹ́yìn ilẹ̀ yorùbá ní ọ̀hún ọ̀hún ìfọ̀bílé ọjọ́ dáná náà dọ̀dàmẹ́lẹ́ dáná náà pé ilé òun kìí sọjọ́ ìṣòwò kọ́ọ̀ṣẹ́ mà ní ọwọ́ gbogbo skúlù máa kùmà sí mú pé lóhùn kò ń tọ́ lọ́ba òun àdàmẹ́lẹ́dà náà yọmọ yíyà má ẹnẹ kìtínú ẹ̀yìn ọwọ́ kìtẹ́ náà lé ẹ̀wù àdínì pàálẹ̀ ohun pé background ẹ̀nẹ́lẹ́ ẹlẹ́mẹ̀ẹ́gò náà yàn yìí wọ́n yàtọ̀ ń dókè ní mẹ́ẹ̀nẹ́ kì dúpẹ́ kì á bí ọ́nà mú nà láàrín kó tó dábálẹ̀ àdé zọmọ yáyá ẹ̀wọ̀n wọ́gẹ̀ tó bá ayé gidẹ́ ìdìpọ̀tọ́ mẹ́nọ́yà mẹ́nọ́yà mẹ́nọ́kọ́ mẹ́nọ́kọ́ ìdìpọ̀tọ́ tó ẹ̀rọ nà láàrín kó tó dábálẹ̀ ìwé wọn àdé ìsẹ̀yìn buhari anibi asọ́lọ́mọ́ aléhi wa alihi wa sallama yẹni yá máa ṣẹ́rọ̀ ṣẹ́bàbí ó àmà òyejò àmọ́tọ̀bọ̀ kọbíà ma ní pẹ̀kọ́ àmì nkúmùlùbá átá ẹni dókè nùpáyó ẹ́ àlùbá átà ẹ̀hùn ìdùmẹ́yí onúbẹ̀lẹ̀ kì yà wọ́n onúbẹ̀lẹ̀ wúyàn ọkọ̀ kẹdọ̀ máa yẹ á ní dábẹ̀wò èyí konúbẹ̀lá wo dábẹ̀wò púpọ̀ konúbẹ̀lá yẹ dábẹ̀wò onu böylece diyor ne kere çöne kere ki buna çakal yukun akkin onu yan akkin onu kodiyan lulu yan aman onu bile koko koko yok maça kin o için koka umu mako ki adukma o ki rabu yan kole tetan at least mamodoka idodoka on kole kinyate nogu. Okay. emali obi ọdọ kàbẹ ní májòkó aka orí dáti gbọ́rọ̀ láti gbóngbẹ̀ ní ẹ̀gánà láìkó ẹ̀hàn ngbàlẹ̀kàdé albá ata bá ata àmì responsibility ìkọ̀nẹ̀kẹ̀lá mit ẹ́ yóò nóbulẹ́kì dójú ọ̀nẹ̀kẹ̀lẹ́ kọ́nẹ̀kẹ̀lá náà ngono bele kono bulani ka wuyo ko ma wuda mama doki alba'ata wa man istata'a minkum alba'ata e yawone kala kinu bo yado ya magu e o ya namda yujo choke wa kolo ye gokolo e bani nyanyi sola ye ti ma mano ya wun me ba ka ka yo yo ọ̀làgátà ẹni kò mi o máa wọ̀n ọ̀tá wájí gẹ́dẹ́ ọ̀nàrin ẹnẹ́kẹ́ ọ̀yà ẹnẹ́kẹ́ ẹ̀nà bí jìjì rí ẹ̀lẹ́fẹ́ ni tó àmì àtójójó yójí yọ iye kàtí ìhẹ́wẹ́lẹ́ iye ọmọ ọmọdẹ̀kẹ́ mdá yíyọ wà kọlọ̀ngúnlò wẹ̀ àlẹ́fẹ́kẹ́ náà káàdà màkọ́dì àbẹ̀kẹ́ lókójá iye ọmọ òṣìkàbà wà iye òjò mẹ́jẹ̀ fún ọjàbájà wà nìta àwọn tó gbogbo lè gbìyànjọ yìí ọjàbájà jẹ́jẹ́ rámà iye a dì pé tọ́lá ọjọ́ gẹ̀dúkọ̀ Àmọ́ ìyàdá tánẹ̀ tàbí ẹni kí kó tọ́ yẹ ẹni kí kó gbé lè kó jẹ́ àmì màá sínú. ọ̀rẹ́ kékó gbé kanù ẹ̀tọ́ yẹn nọ pé ẹnkùn atẹ́lẹ̀ tójó jẹun kí yíó atẹ́lẹ̀ tójó jí ìyà kí anọ yà ní iye kìmú di kíníkí gba iná ọ̀rẹ́ ọma ìmá nìyàn yìí ọ̀rẹ́lẹ̀ tójó jí ẹun dókè tẹun tó dábálẹ̀ àlbá àtànà níbi kàáyín àmàtùkù kọlà atẹ́nẹ̀kì jẹ́ náà lé mẹ́kọ̀ọ́dọ̀ yà wọ́n ni ìtọ̀kùjẹ́ náà lélẹ̀ iṣẹ́ náà lé ogbó èyí èkì ya mọ́ ẹ̀hún iṣẹ́ náà lé pọ̀kọ́ àwọn anẹ́ iṣẹ́ náà lé yẹun kí a kó yọ ẹmọ́ yàdá tánìkọ́ yẹ lẹ́kítà gbé yí omi ìtàjòwọ́ ayé ń àmọ́ máa yẹ fi yú yí tábìjà máa dùn yẹ dùn aka

imú àmọ́ àmọ́ àmọ́ àmọ́ àmọ́ kí ìgbọ́dọ̀ yí máa gbá ọmọ gbá ọ̀gá ìjì àdẹ́kọ̀ ògìdẹ́tọ̀ gẹ́ẹ̀kì yíò nà lélẹ́gì àbóhùn bábà tó kù sí èyí òjì òun bàkẹ́ ọ̀nẹ́lá gbé èyí òjì òun òun ta mọ́ kò ìdíkanà àti nà ọ̀kọ́lọ́ yàmá àníyàn ọgọ́ yìí ọmọ kìtì dependent ní tí ojí irú kí yóò má ṣádọ̀ ẹ̀mí ìgbìnà ọmọ ọdún tíjọ ẹ̀ pátá ọ̀nà ọjẹ́lẹ̀ ẹ̀mdà tánẹ̀ lámọ̀ ọmọ irú ẹ̀ olóògbé rẹ̀ gbójú oko ìlẹ́yìn abálẹ̀ ọ̀tọ́ra abálẹ̀ àyà anáwọ́bà àmì kẹ́kì dọ́ndà ẹ̀yà lẹ́ anágò

ẹni dókè nùpáyé ìdùmé onúbìnrin ìgbàkọ́ yẹ máa yá àtìwọ́ láwọn yí ẹni dóòrùn kí agbójí mú ẹ̀kẹ́sọ́ nẹ́kẹ́lẹ́ kẹgbẹ̀dùmé yíò tó jí ti kóló ẹni lẹ́kírata nìkí yá ọ̀yà nẹ́ ní nkẹ̀rù ìṣàwẹ̀rẹ̀ wọn tàbí oyin ẹ̀tọ́jọ́lẹ̀lẹ̀ àyín ẹ̀ta ìyàdó yẹ̀ọ̀gì anáyẹ tó pòṣọ̀ wọn tó yẹ wọn dòdó tó yẹ wọn rọ́ká tó síkápá tó ṣúpẹ̀hùn dó kẹ̀ẹ́nìká gbòdó ẹ̀kọ́ nùrọ̀mọ̀ ẹ̀kẹta ẹ̀kẹ́lẹ̀ èyí kìyàwó haramu ìtí wọ́n yẹ àbàpà kí dìbútà kọ́ lọ́wọ́ tọ́nà òbí ó kọ́ ló kó nǹkan màmú gbó kí adé yọ́nà ìyẹ́ tí ó gbogbo dáàbí wọ́n ní obìnkò ìgẹ̀nẹ̀ tí ó gbúrò dúdú igbó tàbí tí ní ṣòkò tàbí wọ́n mú dẹ̀bí tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ kọ́mọ̀ ìyẹ́ tọ́gbò fígòlà kánú gbégi ayájújú ẹ̀kẹta e òbí anẹ̀yìn àgbàdọ̀ yóò kàgbọ́ ẹ̀ pẹ̀lú mọ́ agunobìnrin tó dábálẹ̀ yọ takada adábù zufaf adábù zufaf ìsúnnàkì mọ̀tàhárá ẹ̀yìn nasiru dini albani ìkàmì hujjawa ọyàwẹ̀rẹ̀ ẹ̀bá ìdúkàkíyàn túkà náà wọ́la kó gbogbo yóò rẹ̀ òwòrán kí dé yé òkòlò gbòkì dẹ́ gbòkì àníjòkó kí àdókòlò mọ́lẹ̀ ẹgbẹ̀rin mẹ́lí ẹgbẹ̀rin àwòrán àmọ́tọ̀bókò bí ẹ̀bọ̀ yá tó máa rí ọkọ́rin ni ma nọ́kọ́ ma rí òun wéwé ń téèyàn yìí ń ewu tí a ti ohun pè é yìí ń ọkọ̀ àtẹ́kù bá ọkọ̀ ní ẹ̀yán lè káà àtẹ́ẹ̀kì gbà iná ẹgbọ̀bà jẹ́ èyí ẹbì kọ́gbẹ́ náà kàkà abájọ́ ìgìdẹ̀ àwọn ẹgbẹ́gbọ́ alọ́mí má lẹ́bí tó òdòdó ìta oya bàbá dúpẹ́ ló tún bí oko ibi ewu yányin bí oko wọ́n kẹ́ ná ya wá ẹni tẹ́lẹ̀ ga dúpẹ́ oya ẹ̀jẹ̀ yìí wọ́n mọ́lẹ̀ àgbò yányin bí oko ká ìdáhùn lẹ́wọ̀n ìtì torí lẹ́wọ̀n dódò sákàdá lẹ́ umma jangi bayani lẹ́ni gidi o lita fi tofatul arus e sheikh istanbuli sheikh mahmud al istanbuli umma jangi de o lita fi yun but tabbas idai wata ga da adabun tufa irin na turu dini albani so accommodation onubule idai Eke lu wọ́n nẹ́kẹ̀lẹ́ ọ̀páyọ̀ nẹ́kẹ̀lẹ́ kíkẹ̀ yíjú ẹ̀ṣẹ̀wọ̀n ẹgbẹ́ àtàkẹ́ ìyókùn umeni famani tata minkum albata falyatajawiz ona dogana laki tena le mado ya une kimano ko mutu mado ya une fa inna ya tawre ki ya nele agobbo lil basar o ayi juane ni ma yone kala watani woyi golu ake ke amula ya amumi ba community ile yóò wọ́n tètè mọ̀ mi nú ààbẹ̀kọ́ máa lè mú bí wá dẹ́bà yé rẹ̀ ní ẹ̀rùn akéjú ọ̀nà ànàbà mọ́tọ̀ bóbulẹ̀ àbẹ̀kọ́ náà bátìrì kó ń tọ́jì kíkó ta níwò yíkolówó títọ́jì mi àgbẹ́jà mọ́tọ̀ bóbulẹ̀ màdára lè tó kàdùwá ó kàdùwá bóbulẹ̀ gidá lálẹ̀ tó kàdùwá ọba ló dẹ̀ kékeré mẹ́ya ẹ̀ẹ́dẹ̀ ọlọ́dẹ̀ òtí egbò mẹ́lú ẹ̀líkó ebi bóbùlá náàbókẹ̀lẹ̀ bàtà ní yóò yíkò lóògùjọ rí sanéjọ tó dábálẹ̀ continuation àdísà níbi gidẹ̀ yẹ́ nìfà ìmìnà ò ọ́yẹ̀ yẹ́ nìgidẹ̀ agọ́gbọ̀ lè fari

ìnáwó mẹ́un tàbí ohun mẹ́rin lókì rẹ̀ kì máa náwó hun ya àdọ́lá kì á ní yọ̀yà ní tọ̀gbogbo kà níbi dúnwẹ́n ẹlẹ́dẹ̀ fọmẹ́lẹ́mí ẹ̀fẹ́fẹ́ fọ àlẹ́yìn bẹ̀sọ́ọ́ ẹnẹlẹ́nà nke kọ́ na wọn yà kéjú òun kọ́ ọmọ wọ́n yà òṣè kéjú òun kọ́ ọmọ dọ̀bọ̀ ìnáwó lẹ́wọ́ òun alẹ́jẹ́jìlẹ́ lọ́wọ́ wìjà ìmúdẹ̀wọ̀n kéjú òun kọ́ ọmọ wọn ní kẹlẹ́lẹ́ kìmọ́ nà ọwọ́ àwẹ̀rẹ̀ ní àdíṣe kìdẹ́ yìí ẹ́ ìdẹ́ ìmáàmù ìbọ̀kọ́rẹ́ bá ìmáàmù ìmọ̀kìnrin amagbèrèadé ìdẹ̀lẹ́wàì abálẹ̀gẹ̀ ewu sàyíhì buhari lẹ́pọ̀gẹ̀ àníbi wasọ́lọ́wọ́ àríwá àríwá sọ́lọ́má ya ń kàdábà kàbdùlẹ̀ ibn mas'ud kì gbọ́kú gbà níbi yẹ́ni àníbi sọ́lọ́wọ́ mẹ́rẹ́ta ní kúmẹ̀ ẹ̀nà mọ́ọ̀yà tẹwàálẹ́dù kúmẹ̀ àbí àmọ́ọ̀má tẹ́nà fẹ́lù kúmẹ̀ ẹ̀nà mí kòdó fẹ́ ìní mọ̀báyìn bí kò mọ́lùmẹ́mà yóò máa pẹ̀yà má omi nádù wéwé mẹ́ ṣeun ọba oyúbọ̀ ẹ̀bọ̀ òkwànà ọjọ́ náà ṣùgbọ́n olè nìkó ẹ̀rà níbi mí nì mí màrá nìkó ọ̀hán aláwọ̀kímà nẹ̀rẹ́ jódò wọn tọ́ abá níbi ẹni àmẹ́kọ́ yọ́dọ̀ wọ́n mẹ́mẹ́ ní kí gbùdó nù bẹ̀lẹ́ mẹ́gbẹ́ mẹ́tẹ́ náà lè tún mẹ́ ní kí ẹ̀wọ̀n ẹgbẹ̀rún gbùdó nù bẹ̀lẹ́ dọ́wọ́ mẹ́rin níta mẹ́yà nọ yàtẹ́ka òtánà ẹ̀yà ẹ̀ka wọ́n kẹ́ ṣúlẹ̀ àyàmá mínkùn wọ́sọ́ọ̀lẹ̀ ẹ̀ẹ́nà min ibadikum wa imaikum إن تكونوا أئن يكونوا فقراء يغنيهم الله من فضله أه طب أيوة ليل عبد الله بن مسعود يعني التمس الغنى في النكاح متين هناك مشانانك ميان شاورك منويا تدوم أيوة تيكا إن يكونوا فقراء يغنيهم الله من فضله abalaga ibn jarir ne tabari iyo littafin jami'ul ahkam volume 19 page 166 eh mayu imam bagawi ite kayo littafin sharh sunna ko volume 3 page 342 eh ka hadisi kuma nan ko ade an laysin an an muhammad ibn ajlani عن سعيد ابن المقبري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث أفترى آية إن إن تكونوا فقراء إن يكونوا فقراء أبوك ديك أحمد يا أماني ما كمينا لك كمينا يا أماني tọ́lẹ́lẹ́ tí pọ́nà wíwẹ́ yóò ní ìfúnmọ̀lọ́wọ́ mi fọ́bìlì yé aláwọ̀ adarí kí ọmọ pé léhùn gáàdì sí kaníbi àdúwá kí a sọpọ̀tọ̀ lálẹ́dẹ̀ aníbi sọ́lọ̀lọ́wọ́ aléhi wà áàlèhi wọ̀sọ́lẹ́má yẹ́ni sàlàsẹ́tùn aníbi yẹ́ni sàlàsẹ́tùn hakùn alàlọ́hì àwọnúhù ń mẹ́ta ọjọ́ ṣe gbòdúmanú yí àkíní ya dàtẹ̀kọ̀ wọn ma èyí òdòdó yorùbá mẹ́tàlẹ́ àná kéṣó yorùbá ìdòlè afáfá ẹni kí a ṣàwérí kí wọ́n yà ní kí a dì ní àtúrí kí ọlọ́run bà bí gèmíra gèmíra bóbulẹ̀tẹ́ èké ìyẹn dọ̀mọ̀ èkéèjì wọlùmùkátẹ́bù yorùbá ìdòlè àdá báyìí mùkátẹ́ ẹnẹ̀tì mùkátẹ́ inṣẹ́ àwọn ọ̀kàtọ́ alẹ́gbọ́gbá anẹ́yìn àálù tó yẹ ní mọ́dókí mọ́kátà mẹ́yàn mọ́jí mọ́kátà adóyìntì ngùgbó kádówé mọ́kátà tí a ń kọ́ nẹ̀tí adó ẹgbẹ̀rẹ́dówé mọ́kátà lẹ́tí akọ́ ìrẹ́kọ́ẹ̀tì ogun nìyàn agbà òun náà rẹ̀ kẹ̀kẹ́ mẹ́dóbí adó tẹ́kẹ̀ láti nìkẹ́ àwọn ọkọ̀ dání kò náà rẹ̀ kẹ́ mẹ́dóbí adó tẹ́ yọ olóòlóòwò náà náà dó ẹ sáti sáti àbẹ̀kí sáti méjì yìí àbẹ̀kó ṣoṣo ẹ àmẹ́gbàdó mi náà náà yá tó bé mi ó náà náà rọ mẹ́rẹ́ ọ̀nà ẹni kọ̀ọ̀kan ní ìhùn yẹ tọ́gbọ́n kì yẹ mọ́ tágàdá dún ọ̀tá ìdá kọ́ńdó tó ní ọwọ́ gẹ́lẹ́ náà rí ten thousand wá náà rí five thousand wọ́ ṣoṣo ẹ̀dẹ̀ rọ̀ kì í jọ five hundred thousand kú èmi ni tọ́ bá iṣẹ́ àwọn ọlọ́kẹ̀ ọ̀rá pa ẹ̀kú rí adótẹ́ ẹni màmúta àdálẹ́ kí ọkùnrin yóò kọ màúsáàni ń dún náà ọgẹ́lẹ́ màdúdókè alìmọ̀kátẹ́bù alìmọ̀kátẹ́bù ọ̀nà mọ̀kátẹ́bù ìkọ̀tà kàdàkiri pẹ̀sì wọn ni yóò kí àdìní àkàkí àáyá ọmọ ẹ̀lá ara wọn ni yóò tọ́jọ́ gbalóyè dàtẹ̀kọ̀ wọn ni mọ̀kátẹ́bù lẹ́gẹ̀ẹ́ abálẹ́gẹ̀ẹ́ ẹnẹ́kẹ́ta والغازي في سبيل الله أنا قالوا توبوا ديني يوجو كي ستودي يوجو ستودي نيران إيا ستودي ستودي دولار ولو يلم ستودي كده بيانوبو سوسايتي كا وما هو وطوبا ما كوكومون ẹ́ domoto wọn má pàlà dùn kí n kí tukọ́ lọ ẹ̀bí ẹ̀bọ́dún kí pàkínà lálẹ́ pígbòdé kà ní yòmdé fi sẹ̀bẹ̀lì la yàmdó yọ ọgbà fi sẹ̀bẹ̀lì la ẹni ilẹ̀ ọ̀nàbọ̀nàbọ̀ ọjọ́ gbalo ìdàtẹ̀kọ̀ ńlẹ́lẹ́gẹ̀ àbísẹ̀lẹ́dẹ̀ mọ́fìnàdì máa muhammad yàdé àbúdáwọ́dá yàdé sunanu nasa'i volume 6 page 61 ibùnú mazà volume 2 page 841 magánìkó àwọn ní àdíìsì kí wọ́n yé ìbọ̀kárí parí muslim ẹ gbọ́ kọfẹ́ pàmọ̀lá kàágbọ́ kàkàwà ibà it look contradictory ìgbódà ẹ̀yìn alídá ni àkàmà àdíìsìlẹ̀ máa ń wájọ́ lámá ìdábọ̀ ni àkọ́ ọ̀rọ̀ ìwà wọn kò dò òṣèun yọmọ̀nà níbi àníbi sọ́lọ́lá àríwísọ́lá màṣáwérí pẹ́ẹ́nẹ́gì má nínú kọ́ yàdúdì sẹ́dáàkiri inu bin ini dobinu inu upo lago upo lago ko anengi ko se kanibi dora were mu inene kimane o ki anedo gbogbo ma níbi ẹ̀tọ̀ èlìkẹ́ yìí bí iye màálò rí à tí òun ọwọ́ ẹ̀bọ́ ẹ̀yán do akúnadúdó ra wẹ̀rẹ̀wẹ̀ ìyẹn ò tí ní ìkọ́lé imo ikuwa yunga lino anabi yangu wa mwa Qur'an yunga misura bai yunga misura bai eh, to to ka mel alhamdulillah emanu ko na do ne da na do ma do dora were to mela do dora were awre dore ma magane ko kuma hadisi lesa hadisi sai wala unyati Eh, le compare. Bayo, mẹni sọkọ àmínkùmùl bá àtà ẹnẹ kìsẹ nítọ pàmẹ rẹsipọsibiliti ẹnkọlọgbọlá yóò tó ẹnẹlẹkì yà mọ yà èyí wọn ti bá àtà wọn dẹ yẹ tó abéyàlè abéyàlè àdábàlè n'ile ni ẹlẹ́mà ní kí tẹ́ máa tẹ́gùn ní ẹmà kọ́ ní yí mọ́dọ́ bimbaz kọ́lì òsèmín amálẹ̀mẹ́bẹ́tò díyàkẹ́ gbódó ma ẹmà kọ́ yọ arísìkì jẹ dọ́mọ máa ma gbódó àmàlmájèrè bìtìbìtì ma gbódó àmàlmájẹ́dẹ̀wọ̀n gọ́ọ̀mẹ́ntì ẹmà ma bìtìbìtì gọ́ọ̀mẹ́ntì ma jẹ recognize ma ma dọ̀kọ́ ma wọ́kọ́ jẹ bú ma adọ́jọ́ kàyẹ́ ní abdurrahman ọ̀zẹ́ìfì ìyàmọ́má ẹ̀mí màáyà ti skúlù ikú gbélégbélé kàmà ti skúlù ya abdurrahman ọ̀zẹ́ìfì wá pè zẹ̀ká ọmọ ìmọ́sálásí bá zẹ̀ká ikọ̀hún ẹ̀kọ́fẹ́ kọ́kẹ́ wà ní 27,000 27,000 ṣọ̀lọ̀ ọdọ́ mẹ́gbẹ́ lókèlè tó àmì máa ní ma lọ́sẹ̀ bí ọ́nà àrísì kí ó má iṣò yìí wà ní gbogbo ẹ̀pá máa ti ọ̀dà máa tí ní máa ní ẹ̀pẹ̀ kí máa tí ní káàrẹ̀ kí gbó chẹ̀kẹ̀chẹ̀kẹ̀chẹ̀kẹ̀ ọ̀yẹ̀ kí àbájá oṣù ìṣànà oṣù ní ìṣànà oṣù mange juga cak mana he, cak cakku tak makoi. Cak jalu lu jawa ni deh, apa yang dikira mana he yo? Cak mana dia awal deh? So, so, yang kita lupa, itu yang mana ni, mana ya? Itu kucana na cina le, eki wa, yang kani kita dupel, kui karapu ini deh. naago akina adagi migidai eka kope ojoki amal barakaruto aqulu qawli hadha wa astaghfiru allaha li wa lakum wa lisa'iri almu'minin wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh inene kinene di qur'ani se sadaki igogo wo sadaki òun pé telepathic máa ná lè ṣe sadaki jamana níbi à òun kó pò lágò à òun pé lè káka níbi ẹni ìrètẹ́mì sọ̀rọ̀ ọkọ̀ tẹ́mà mi kàdé dèní ha ṣùkúránì ní dẹ́rẹ́jà tó máa lè ní kúránì ìmọ̀ àkùmá lílà kúránì wọn nínú kọ́tù lẹ́ta jẹun ibi ẹni wọn di kúránì di sadaki ní iye àwọn ọmọdé ní yẹn wọn kó nẹgẹ iye ọ̀nà kéjì àwọn ọdọ mọ ọdọdẹ ńlá tó ṣe yàn yáa nílùú ṣe òun dẹ́rẹ́. àmì ìyá ilẹ̀ máa rẹ̀ ní kàdọ́mọ̀ ọjọ́ kí a máa bẹ̀rẹ̀ yóò dùn máa wà pọ̀ ohun